tí ó dẹ̀ máa lọ́wọ́ láti kó èrè eléyìí tó wà láti náà ọlọ́run ní àmì ìsìnkú ìyẹn ló pàtó ní ọjọ́ wípé ọ̀rọ̀ nípa ẹ̀rọ ọdún léyà àwọn ìwé ká sọ̀rọ̀ díẹ̀ náà nípa torí pé ọdún súnmọ́ ìjókòó eléyìí eléyìí pọ̀ eléyìí ti bá pọ̀ tó bá wọ́n lọ́dún tó. ó ti wọ́n sí ọjọ́ ẹ̀ ẹ̀ sọgbọ́n kó dáná lọ. lọ́yẹ̀ ṣé ẹ ní sábà máa pa lọ́dọ̀ orúkọ rẹ̀ àyè olùṣíyà ti jẹ ṣùgbọ́n àyè olùṣíyà yìí ọ̀nà mẹ́rin ìyẹn lè gbà ìyẹn ta ìyẹn lè gbà pé tó bá wúyàn ìyẹn lè gbọ́ pé àyè olùṣíyà. tó bá wù yàn èèyàn lè sọ pé àyè ó ṣe ìyá kéèyàn fi ṣọ́jà ìyá tó bá jẹ́ wù yàn èèyàn lè sọ pé àyè ìrì ṣe ìyá tàbí àyè ìrì ṣe ìyá mo bí ẹlẹ́yìn tí mo méjì méjì ọlọ́nà mo rò pé àjọ tí yìí nínú ọkọ̀ méjì ń jẹ́ tí a lè pè ìgbà ìyá. 的信仰。就大方说到我们最好都是最好都是出来加入，我加入不一定加入我的信仰，咱们我的信仰，咱们的信仰，咱们的信仰，说你还多信，我发现你，你大方说这个信仰，加入这个海洋，不管你怎么，啊？ mẹ́ta mẹ́ta mẹ́ta ni o èdè márùn mẹ́ta ni o. bọ́n nítorí pé àkọ́kọ́ yẹn olójú méjì méjì ọkàn ní ẹ̀wọ́ oríṣiríṣi tó dé. sọ ẹlẹ́ẹ̀kẹrin nínú ọkọ̀ rẹ̀ káwọn àpamọ́ olójú tó mọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n bá ti ń ṣọ́ọ̀ṣì wò sọ̀hìn muslim imam nawawi ṣe ààrẹ mùrùpàtọ́ mi sọ ẹlẹ́ẹ̀kẹta káàkiri ọ̀dùhà ọ̀dùhà. أبحاهم أبحاهم أعرفوا العملية جنس بلا أعرفوا من قال إبنتي سو أبحا ومن جروا كلمة جبل كلمة جبل وكل جبل فرق بابا بابا تأتي إليك الشيخ العلم بدل المسيح حفظه الله تعالى وكن جبل هذه جمال البحر من النعم يوم النحر ومتين ومتي عمان بعض nínú àwọn ẹranko tá a máa ń dà jẹ ìnáwó ìgbà nínú ẹlẹ́dàá ẹranko pọ̀ lẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé. ṣùgbọ́n nínú ọ̀la tí àwọn kan ń bẹ àdìgbẹ́ ọ̀pọ̀ àwọn aláǹdà àbẹ̀ látòkè ẹni ní che ká pẹ́pẹ́pẹ́ bẹ ẹlẹ́sìn náà ní ìlú tàbí arrivata ọdún dá la ká yọdún dá bẹ tàbí ní ọdún dá ẹsìn bẹ ìgbọ́n kò sí èmi ní ìlú tó tó àtàwọn a àti ìlú ní ìdá kẹńtà àjẹ ẹgbẹ́ wọn àti àwọn ọlọ́wọ́ wọn jẹ káàkiri àwọn ní ń jẹ bàtí ní wọn tún ẹ̀lẹ́ àwọn wọn tẹ̀ lé oṣù mẹ́jọ. àpò àpò mẹ́rin ni wọn bá wọn àpò àpò mọ́ọ́lù ẹlẹ́ẹ̀kejì àpò àpò ẹlẹ́ẹ̀kẹta àpò àpò àbọ̀ ọ̀mọ́ yóò náà ní ilé ìgbẹ́ ṣùgbọ́n bá a bá débi àgùkọ́ àgùkọ́ wà lọ́tọ̀ àgùkọ́ wà lọ́tọ̀ tá a bá wá débi ẹlẹ́kọ̀ọ́kọ́ wọlé bí ẹ bá ní òkú rẹ̀ ọ̀pọ̀ àwọn àkàrà sí ṣùgbọ́n bí ẹ bá fẹ́ sọ tó bá fẹ́ yẹn yóò ní òkú pọ̀ àgùkọ́ ní òkú pọ̀ àti ìwò rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀dọ̀ yẹn náà pè ní bàdé mọ́tò lọ́nà ọ̀sán àwọn àlàyé bàbá ìyàtú sọ́la yẹn ti àwọn akọ́kọ̀láyà tí wọ́n jẹ́ mẹ́jọ àwọn làwọn máa ń pè ní ẹ̀nà àti ní ẹ̀yà àmọ̀tẹ̀sẹ̀rẹ̀ yìí ní àwọn ọjọ́ mẹ́ta àjọ tẹ̀lé ọjọ́ ọdún tó ní ọjọ́ mẹ́ta kí làwọn pè ní ẹ̀fà àkọ́kọ́ ọ̀gbà ìlànà ọ̀hún ní ta sísúnmọ́ ọlọ́run àmọ́ sọ́bíẹ́ láti nǹkan tí wọ́n bẹ ní ìlú pàtàkì àtàkùn ẹni gbogbo àgbọ̀ yìí torí pé ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn làwọn àwọn ẹ̀sìn ní ẹ̀sìn. tá a bá wọ́n pé òun ẹ̀yà tá a bá wọ́n pé ẹ̀rọ tá a bá wọ́n lọ tí ò fẹ́ náà ní ìta wọn bá wọ́n lọ. sáwọn ìtàn ìdá àbẹ̀hájì. فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الحج الهدي نعم قرنا سيبنا طيب أعطى من شيء أطلع عن الأضحية حتى الهدي يقول كما يقول عن فإذا أردت أن تعلم قال لهم أنا قرنا مرة عليه ṣùgbọ́n eléyìí a máa ń pa pẹ̀lú àti ìṣe àgbàgbà ìwọ̀n olùléyà rádìó ẹ̀yọ́ba ṣètàmọ́tò àbóṣẹṣẹ ọ̀rọ̀ àjì ní pa. mo rò pé àlàyé mi dé sọ ẹni tó fẹ́ ṣe ṣe ọ̀rọ̀ mi ṣe ọ̀hún kò tiẹ̀ kó lè nà ẹni tó ṣètàmọ́tò òní ó nà. mo rò pé àlàyé mi dé sọ nígbà táwọn afọ àwọn sọ̀rọ̀ nípa òṣèyà àbẹ̀wò òṣèyà wọ́n máa ń ṣe àbẹ̀wò àbẹ̀ ti. bẹ́ẹ̀ náà àti bíyà mo rò bára yà lè wọ́n ní ẹran kan àmọ́ sàlẹ̀ lórí ìṣẹ́jọ́ rẹ̀ tóyè kíkẹ́ ẹran níyà kí n dàgbé kí n dàgbé ọ̀kẹ́ ẹran níyà ṣàkíyèsọ̀ àwọn tó àwọn afẹ́ àwọn ṣẹṣẹ náà wọ́n kàlẹ́ sọ pé súnà fún mu àkàdà. àwọn ọ̀rọ̀ náà àwọn nìkan ni wọ́n sọ wípé ọ̀rọ̀ rẹ̀ mo rò pálá yẹn ti àtàwọn apá mi táwọn wò pa wọn tẹ̀lé láì tẹ̀lé yẹn mọ́ mi lọ. ṣùgbọ́n tá a bá wọn dá àwọn ìlú àyẹ̀wò làwọn àwọn tí wọ́n pọ̀ jù náà apá súnà yẹn. ṣùgbọ́n àrí na àwọn mímọ̀ àkọ́kọ́ ní bí ọ̀rọ̀ yẹn orí pípé ní ọ̀rá yẹnyẹn òun ni àpá àwọn tí wọ́n ti gbé ayé wa wá onáwó sọ pé kàkà wàhídà wà nígbà tó ẹja di àwọn akókò yìí alákọ̀ọ́kọ́ wà nígbà tó ọ̀rá yẹn ṣùgbọ́n ọ̀rá yẹn rẹ̀ òun bí rẹ̀ ẹ̀yẹ bá rárá rárá pa. kí lè ní pé ọ̀ràn yẹn lórí ẹni tó bá lágbára láti pa. ṣùgbọ́n kákó lọ síbi ìdájọ́ jíjọ́ ọ̀ràn yẹn ìdájọ́ bẹ̀rẹ̀ máa fà máa ń tẹ̀síwájú. òun ni wọ́n ṣe lówó ẹ̀yà rẹ̀. ìsókè báyìí là ń díẹ̀ sí wa lọ́kọ̀ méjì àbí ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣé wọ́n báyìí là ń ṣẹlẹ̀ àìsílámù kálá ń fẹ́ àwọn afáàmì ọkọ̀ ìdáná ti ká lọ́ọ́ pé táwa ló bá ṣẹlẹ̀ àwọn kí wàá ní ìdájọ́ rẹ̀ ló ṣẹlẹ̀ àwọn ní mọ̀ bóyá agbẹ́ ìdílé lè jù àwọn tí àlàyé tí mo sọ ẹ̀ tó yé wa nǹkan báyìí tó wà nínú ẹ̀ tó bá wà nínú ẹ̀ ìdájọ́ wa kí ni ìdájọ́ rẹ̀ kí mo sọ ẹ̀ yé wa tó lórí ọ̀rọ̀ wípé àìsàn ṣìyà àbí àbọ̀rọ̀ ìmọ̀ṣẹ́ wà ní tẹ́sí Islam ní tí lánàá tẹ́sí Islam mú wa nínú rẹ̀ oníwájú pẹ̀lú ìmọ̀ tó yà á ní àwọn pàjá ní ẹ̀kọ́ ìsìn ọ̀yà alá máa lọ bá ọkọ̀ ní gbàgede ìyàlá ọlọ́dún tó ojú ẹ̀ pàpàtà wọn la fún ní ìlànà ìjọsìn ní ọmọ àmìsìn lọ ẹni tí wọn mọ papọ̀ lọ ó lè jẹ́ pé wọ́n mọ dárúkọ lọ lórí ìtọ́lọ́mọba tó ṣe fún wa nínú àwọn ẹ̀kọ́ tí ọjọ́ mẹ́jọ bá jẹ́ mo rò pé àlàyé mi yọ ọ sòkè má bàa jẹ ìrìnàjò lórí àtúntò ẹ̀yìn wà náà ọ̀rọ̀ ó wà nínú ọ̀rọ̀ àtúnṣe ẹ̀mẹ́gbà ọ̀hánà sọlọ lọ́mọ alẹ́lẹ́ wa lọ sọlọ wípé ẹ máa ní yá nǹkan tí láti láwọn wà. sáájọ́ mi wà lọ́yẹ̀ wà níyàwó àdìbà tó àlàkọ́ ọ̀dẹ̀yà ẹni ọmọ wa àti pẹ̀lú àléyà ọ̀rọ̀ ẹ̀rọ ìjà àjà ìpa ọmọ pé àwọn àdúgbò orí ìsìn níjà ìmọ̀ wà síbẹ̀ láyọ̀ ṣùgbọ́n àwọn apá mi nínú apá ọmọ àkókò mi pẹ̀lú pé ọmọ ẹ̀ kéde wọn ni ọwọ́ lè sọ́lọ́ ọmọ àdéhùn wa lè sọ torí pé àwọn sọ́lọ́ àdéhùn wa lè sọ́lọ́ pẹ̀lú pé màǹkà làwọn ò ẹ̀yìn ara bá jẹ́ wọ́n láwọn sùn. tí ọba sẹ̀rọ̀ àléyá fọláyà ọba ẹ̀ná mùsọ̀lá kọ́mọ̀ sọ̀mọ́ bí táwọn àlejò. ẹ̀rọ kò sí kí ètò ọba ti gbẹ kí ìsọ̀rọ̀ àyàgbé rẹ̀ lórí rẹ̀ sáà bẹ̀rẹ̀ pé kókó ló sọ̀rọ̀ kọ́mọ̀ sọ̀rọ̀ dà ẹ̀ dáhùn. tọ́yì wọ́n ń bọ̀ wájú òye ti láàyè ọ̀nà tá a fẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ láti fi ṣe ẹ̀mí. òní wípé anáwó lámà náà gbàtà nípa Muhammad sallallahu alaihi wa tó pọ̀ fún mọ̀nkánà gbàtà àti fún ẹni tí ara bá jẹ láti lè rẹ́pò à ń kọ̀rọ̀ báyìí ní mùsọ̀lá ó kọ̀ fún láti súnmọ́ nígbà mùsùlùmí òkèkèrè ìdálámù tí ọlọ́run ọ̀rọ̀ jáde àlá ọ̀rọ̀ eléyìí tí màá fi tó sọ̀rọ̀ àyè lóṣù yìí débẹ̀ ní àdúgbò tọ́yì tọ́ka ní àwòlá àtàwọn ilẹ̀ bàbí ìtàkọ́rọ̀ rẹ̀ ní sọ̀rọ̀ ìtumọ̀ eléyìí tó dàbí ẹni pé ní àbáwọ̀ dáadáa ìdí kó ní òní sẹ́nà fọ́lọ̀ gbọ́lọ̀ yìí lọ́lọ́ tó ó dàbí ẹni pé ẹni sára bá jẹ̀bẹ̀ mọ́pẹ̀lẹ̀ fọ́lọ̀ tó wà sí bẹ́ẹ̀ bí bàtà ànábì sọ fún mi مع ترك هذا الوضع فليجب في من تفضل عن التحويلات نوع يكون تدل على الوجوب وهن كثير هي لا تكون واحد ونحن نسمع في البرج العين قال كنا موقوعا عند النبي صلى الله عليه واله وسلم في ọlá àwọn pẹ̀lú àwọn ìṣẹ́ ọlá yọ ọ̀rẹ́ sọlá ní àwọn àwọn. làwọn ìjọba sọ pé yá àti ìgbàlá dájúdájú ẹ̀yìn máa lókè ẹ̀yìn ẹ̀yìn ìdarí ìnà àlà ìnà àlà tẹ́lẹ̀ bá ti yá àlà gbogbo wa dá kó sórí ìwọ tí wọn bá ti ń sọ àyàfárá lórí àyàfó àwọn gbọ́dọ̀ ọwọ ní sẹríà lò tí náà sọ sẹríà ó tí ó tọ́ka sí pé ìkànnì ọ̀hún فكم وقال إنه عطاء الوجود سعد جميل تريد أن صلى الله إن على كل أهل بيت قرآنا يجب على في دنيا يجب له الحجة قرآن يجب الحجة وحقيرة تعقيرة àbí ọ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn alárúbáwá máa ń pa ìlú oṣù rọ́jà wọn máa ń pè ní àwọn tàbí ìyá ẹni tó máa ń pa bọ́ọ̀lù lóṣù rọ́jà wọn ní àyà ṣùgbọ́n anábà ọ̀hánà sọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ́ ìwáyé sọ̀rọ̀ ọ̀ padà parẹ́ sọ̀rọ̀ ìmọ̀tìrì pẹ̀lú adéhùn wà lára òfin kàtí jẹ́ bẹ́ẹ̀ tọ́tàdìrún عن المال يكتب من في رأيه التي يسمي أعناق الحركة ولكون الفيل الركبية كما قال الرجل إذا قالوا هذه من وقد نسخت العتيرة عتيرة هي شريعة برقعة سنو في الإسلام بوجه شبه عليها عقل كان في يوم أرضي ولا إيه أنت ما تتكلم عن قول من قول الله سبحانه والله أعلم إذا لم الملكين على كل أهل بيت بكل كل عام وتحية هذه العام يعني صلى الله عليه وسلم إليه تبع وجهي فرع فعل المسلمين أنت الله سواء تقول الله الله الله الله nínú ẹ̀rí tó tọ́ka sí jíjọ́ ara yàn ẹ̀rùn léyà ó ní àdéhùn ìjọ́ndà fún sọ̀fíà àlùbájà ó ní sọ̀fíìtò nàbí yàtọ̀lá lọ́wọ́ alẹ́ ìwà rẹ̀ sọ́lá yàwó náà ní ọjọ́ ọdún léyà báyìí mo gbójú ara mi gán ní ànábì sọ́lá àjọṣe sáà mi lè sọ wípé màá ń zọ́rọ̀ àkọ́bílà kọ́bílà àti sọ́yìn ìyá ẹni ọba ti fẹ́ràn lé yáṣíwájú gbogbo jẹun falẹ̀ ìlú ẹ̀yẹ màkàlà ha ọ̀pọ̀ àkókò pàmì falẹ̀ ìlú ẹ̀yẹ tí a mọ̀ ní ẹ̀yẹ dáhùn má bá yà pẹ̀lú ìlú dáhùn àlùkò tí ọba ti sèpọ̀ ní nà sókè tí wọ́n máa ń lọ ní ọgbà ìyá ọgbà ẹni tí ọba ti fà ọ̀pọ̀ ọ̀pà tẹ̀lé láti àwọn afọ àwọn ọmọ tó ti sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́mẹ́ǹtì kí So tó tẹ̀sọ̀ sọ ṣe àlàáfíìmù bàdàwí ọ̀rọ̀ àtọ́bọ̀rọ̀ tààlà wọ́n ní wà hùwà bọ́ ìrún ìlú eléyìí tí a níbi ọ̀rọ̀ ìṣlá tí yá máa mú àlàáfíìmù ìlú ìlú ààrẹ débi wípé ẹni tó ti pa tẹ́lẹ̀ kan anábìbí ọlọ́lọ́ ọ̀pá orílọ̀pá aláṣẹ ọ̀pá tí ọ̀bá sọ̀rọ̀ yẹn aláṣẹ ọ̀rọ̀ alẹ́ ọ̀rọ̀ ìlú àti ìṣòro lóde yẹn bá lọ wọ sẹ́yìn ìyàwó ọtí àlùmọọmù sọkàn yóò bọ ọ̀rọ̀ ẹ mo ń pa dọmi láti àwọn àbá àti wọn sọ yìí lókè sọ̀rọ̀ àwọn náà yí àwọn ọkọ tí wọn bì ọkàn náà wọn bí alẹ́ wọn kà máa wọn àlẹ́ ó sọ yìí pé kí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù hajj tó bá ti wọlé wà á rọ́ọ̀dà àhájú fún àyìnbá tó ti wo ẹ̀sìn máa ń lé ní òwe àmọ́rọ̀ sára yìí ti alámìí tó máa ń gbà nínú àgbègbè ara rẹ̀ ẹ̀ka mọ̀ àyè ẹ̀ẹ́dì pé tó wà nínú àyè yẹn ni pé wà á rọ́ọ̀dà òbí ọ̀ ẹ̀ẹ́dì pé ìrọ̀ọ́dà rà ń sọ̀rọ̀ àyẹ̀wò àyẹ̀wò tó làwọn sọ̀rọ̀ wọ́n ti torí pé àárọ̀ ọ̀dà lọ́sọ̀ tó wọ́n ti fi gbọ́n rẹ̀ tó wọ́n ti nàmbà bẹ́ẹ̀ ìfẹ́ nàmbà tó láti tẹ̀lé tó wọ́n ti wọ́n ti fi fàyíra aláàbí yóò bá fi wù kó fẹ́ bá kó nínú kó bá wù rẹ̀ tí ọ̀rọ̀ yẹn yọ̀ ọ̀rọ̀ ẹlẹ́sìn oníkan tó sọ fún wa jòyè yìí ṣe àbúrò àti àwọn ọ̀rọ̀ yẹn láwọn àgbà kan fún ọ̀pá nítorí pé wọ́n lè kí àwọn ẹni méjì yàn gbà láàárọ̀ kí wọ́n máa bá ìtọ́ yẹn pé kọ̀kọ́ sí ìbò kí àwọn bá tó obìnrin lọ́dọ̀ rẹ̀ ìyẹn wọ́n máa lò obìnrin lọ́dọ̀ rẹ̀ táwa bá wà kà nínú àwùjọ nínú àwọn ọ̀rọ̀ ànábì àti míì àjẹjẹ fúrámù wa kò lè tó sáré kò ní wà jẹ àjẹjẹ tí o ti ẹni tó náà gbà ní àwọn àwọn olùdá àwọn ẹgbẹ́ ìyá lọ́dọ̀ ló ti mọ̀ kò yé wọn. ìgbà wọn afa àti wọn bẹ̀rẹ̀ wọn náà ẹni wọn yára o bẹ́ẹ̀ wọn Abubakar ìgbìyànjú yẹn lè fi bẹ́ẹ̀ wọ́n nítorí pé wọ́n gbìyànjú àìsàn tó wọ́n wà ní lọ́dọ̀ àìsàn kò yé ẹlẹ́yìn ìgbà náà àmì náà àbá àbọ̀dọ̀ pé ká ló lọ bí ti owó wa ẹran tó ń yá wà lọ́wọ́ wọn lọ títí gbà yẹn máa ló lọ ká ló lọ wọn yí àti yí ẹran ó bọ̀ lọ kò yé àtàwọn nǹkan mí àtàwọn nǹkan mí àtàwọn nǹkan mí. àwọn ìṣèjọba ti rí ara ìṣèjọba wọn kò ṣe é lò orílẹ̀-èdè náà tó bá ń bẹ̀. bí ọmọ kí ẹni tó bá ń bẹ̀ náà ní ìlú tó bá ń pa délé ìdí pé mo lọ́la ní tó bá bẹ̀rẹ̀ tó ná. ẹni tó bá ń tó náà ní tó bá bẹ̀rẹ̀ sílẹ̀ tí yóò gbà mí ó bá wá lọ́dọ̀ lọ́dọ̀ lẹ́yìn ìgbà náà ká máa pín ẹ̀sìn ìrẹ́gbẹ́rẹ́ ìrọ̀rọ̀ ẹlẹ́ni ọ̀sán káwá fi máa mú eléyìí táàjì àtẹ́lẹ́yìí táàjì ṣe èyí làwọn ọ̀sán táàjì àyíká ní ìlú pàṣẹ sátìrí ìbò ìyẹn ló fa alàyè ọ̀rọ̀ ní alàyè tó ìjọba alágbára lè lọ láti ilé bá wọ débẹ̀ mo rò pé kí ní ń gbé àwọn ọlọ́run wá sí ìgbà tọ́yì tó bá níbẹ̀ àwọn ẹran àwọn ọlọ́run ń pẹ̀ máa léyà mi ní pẹ́pẹ́ lórí ẹ̀rọ títí nítorí ayàtọ̀ àtàlẹ́ ìkàkàlà ìdókòwò ṣe. إذا وارد الإخوة جعل خمسة ليذكروا اسم الله على ما رزقهم من بعد بهيمة الأنعام àwọn ẹran tá a máa ń dà á jẹ wọn láti mọ àdàǹtọ́ fún agbẹ́lẹ̀ òdòdó lẹ́yìn tí wọ́n ní àwọn ẹran yìí ó ní eléyìí tó lẹ́tọ̀ọ́ nínú ọ̀kan ó dẹ̀ ní àwọn ọmọdé ọ̀kan tó kọ gbọdọ̀ tó gbọdọ̀ pé sí wọn lára. bẹẹ ní bí bẹ́ẹ̀ ni wípé ẹgbẹ́ ọ̀gá tí wọ́n fẹ́ fẹ́ yàrá tí èèyàn bá tún ní àdìsí yẹn bá wà ní tó bá fẹ́ ayé yá ilé ìjọ dára àti kópa tó bá gbọdọ̀ lórí wọn pa àti sọ̀rọ̀. tó bá ti pín àjì òun lè yẹ bá wà ilé ìjọ dára ní àwọn àmọ́ àgbà méjèèjì to da ni awon awon agba dára pẹ̀lú. sọ́là yẹn bìí ní ìjọba ẹlẹ́gbẹ̀ẹ́ ó ní wípé àwọn ẹ̀yà àwọn yìí mẹ́jẹ̀ẹ́jọ ní ọdún wọn bá àwọn lápòjú tí ẹ bá fẹ́ pa àjò àbọ̀ fẹ́ pa tán àjò tí ẹ bá fẹ́ pa lọ́dọ̀ àwọn àdùnnú àwọn tó jù mọ́ àpá ẹ̀jẹ̀ wọ́n á sọ wípé èèyàn lè pa eléyìí tó bá ti pọ̀ nù. láti ẹ̀rí wà tó ṣe lálàáfíà pé èèyàn lè pọ̀ eléyìí tó pọ̀ nù. sọ́ra yẹn nìyẹn ẹ̀ẹ́n tó bá jẹ́ àbùkà ìtàbí àgbò tí wọ́n bá ní sàníyù nínú rẹ̀ sàníyù sàníyù ló lẹ́tọ̀ọ́ nínú gbogbo wọn.

abu àpapọ̀ lẹ́tọ̀ tọ́lí ìrora fún abu àpapọ̀ lẹ́tọ̀ sẹ́ni mo máa ń gbé yàrá. sẹ́wájú wá ní ìran káàkiri ní àlìjáza ò àlìjáza ò yẹn òun wá lẹ́tọ̀ níbi àjò àti ìwé àti àgbàlẹ̀ kan lábẹ́ ọ̀gá náà mọ̀ ẹ́ òun ní eléyìí tó bá ti dòṣù mẹ́fà àbóṣù mẹ́jọ lọ. àjò ọmọ oṣù mẹ́fà ọmọ oṣù mẹ́jọ yẹlẹ sáájọ mi ìyẹn ó lẹ́kọ̀ọ́ mọlùmọlá yẹn ti bẹ́ẹ̀ náà wà ní sàdí ìlú rẹ èyí tó gbẹ lọ́wọ́ ojú wọn tó lọ́wọ́ pé ọmọ rẹ ṣé ìyẹn tó kílẹ̀ àgbẹ̀ ọ ẹ ti yá dà kù ẹ mọ̀ jà á ẹ̀sìn sá mí o ẹ̀ náà ní yàtọ̀ àwọn apá ẹ̀sìn ní o ẹ̀sìn ní o kó wá lọ fún ọmọ ìlú ẹ̀ rẹ̀ òbúkọ̀ kọ́ lọ mú kó lẹ́yìn ìyá rẹ̀ kó wá lọ lọ́dún pàdé yá. Ṣẹ̀kọ́ kọ̀mí náà ti lè máa ń lóṣù mẹ́fà àwọn orúkọ náà ti di ìgbà kò wọlé yà wọ́n. Ẹran tí yàn lera omi sínú sáàtúbà àbí oníbà àbíkọ́ máa gbé lọ lé. Ẹran tí a mú lẹ́yìn ìyá rẹ̀ tí ò ti já lẹ́nu ọ̀nà ìyẹn wọlé yà wọ́n. Tọ́yì tó bá wá ṣe wípé òkú fèrè yẹn bẹ́ẹ̀ pa eléyìí ti ṣe ewúrẹ́ àtọ̀rùkọ̀ kọ́bá ti ògbóngbò yẹn ọjọ́ rẹ̀ ti pẹ́ ọdún kan kọ́bẹ̀ ọdún kejì sọ́dí yẹn bá tó bá ti pé máa lò ní ọjọ́ rẹ̀ ti pẹ́ ọmọ ọdún méjì kọ́bọ̀ ọdún kẹta tó bá ti pé pé ràkúnmí ẹ̀hẹ̀ ẹ̀dá kan àwọn apá rẹ̀ ẹ̀ràn máa ti pọ̀ ọkọ ìlú ti dàgbé lọ màálù kéékèèké làwọn ẹ̀yà ń pa ọ́ màálù kéékèèké màálù ọlọ́dún kan wíjẹ́ wọn ni wọ́n ń pa wọn tí màálù bá pé ọdún méjì tó ti lè gbàgbé tó ní sábà ìdẹ̀bí ọmọ màálù náà lẹ́sẹ̀ bá rí tẹ̀fẹ̀yọ́fẹ̀ ìtajù kí ìbá gbàgbé tó bá ti dàgbà kó wá jẹun bẹ́ẹ̀ fọdún méjì màálù ó fi tóbi o lójú àwọn màálù tí èsè gbogbo lórí tí òsì ìyọ̀wó fẹ́ pa àtẹlé rẹ̀ ó lé bí ẹ̀ ọlọ́run sàmúlò àlùkò àwọn sí. màálù yẹn gbọdọ̀ tó pọ̀ mọ́ ọdún méjì tó ti wọ inú ọdún kẹta tọ́gbọ́ wa ń tẹ̀lé àkúnmí làǹkúnmí tó tọrọ ọkọ̀ lọ́dọ̀ wa ní. ṣùgbọ́n làǹkúnmí tẹ́yìn wọn bá tó pa lọ́dún léyà ọdọ̀ lọ́dún ọmọ ọdún márùn tó fẹ́ wọ́n ní ṣe ẹ̀rọ yóò tó yà lóye ṣàárẹ̀ àwọn ọdún yìí ìlànà tẹ̀sí ni fẹ́ẹ́ tó fẹ́ pọ̀jù léyà ọlọ́pàá ẹ̀rọ léyà gbàládà lórí táwọn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe eré ìjọba pẹ̀lú yẹn ẹni ní òrò fóun ti dáadáa síwájú yóò di wájú ọlọ́pàá tó ní fóun ti dáadáa kan mẹ́ kọlọ́ọ̀kọ́ sọ àwọn ọmọ ṣe wà lára nínú àwọn nǹkan tó yẹ ká mẹ́nuba o ni wípé fáìlì ẹ̀yọ̀ kan ẹ̀rànlé ẹ̀yọ̀ kan tó ilé kan alá áhẹ́lì báyìí tí asọ́bẹ̀ ẹ̀rọ ìlú àwọn fáìlì ẹ̀rànlé àkàtà kò ní èdè bàbá ọ̀pá ìyàwó ọ̀pá táwọn kò ní ẹ̀fọ́ wọn ṣe

oníkeke ni àwọn àwúwò àwọn àléébù tí kò gbọdọ̀ sí lára rẹ̀ sẹ́yìn ká tó lọ bí àwọn àléébù tí kò gbọdọ̀ sí lára rẹ̀ ẹ̀ràn léyà ó pàtàkì káfọ́ sọ kí ni àwọn àwòrán ọ wà ní ẹ̀ràn léyà síbẹ̀ náà ẹgbẹ́ rẹ̀ sẹ́yìn ẹwọ bàbá náà wọn bá tó láàrin bàbá fẹ́ sọ̀rọ̀ àníwọ̀ ẹ̀rọ yìí alẹ́ yìí sọ̀rọ̀ àtọ̀sọ̀nà àtọ́mọ́ rẹ̀ ọlọ́run wá padà yìí náà lèmi lèmi àwẹ̀ ọlọ́run ní ẹran yóò tó tóbi òun là ń fi pààrọ̀ ìgbà yìí ẹni tí ọba àpò ẹran nílá ẹran ńlá ló gbà sátìlì rẹ bá bò sátìlì ẹran ńlá bá bò ẹran ńlá là bá ṣe yá ó sì jẹ́ ẹran tó kù fún tó wà ní ìlú la tó ní dúdú ní ìrẹsì tó ní dúdú bí ojú ó dà púpọ̀ tí dúdú wà ní ìfún fún wọn tó sì yọ̀wò tó yọ̀wò dáadáa tó wọ̀ ẹ́ tóbi lọ́jọ́ ní tó bá rí wọn mọ̀ pé máa ṣàkàkọ́ ẹ̀jẹ̀ mọ̀ wọ́yà èmi ní ó rí bí abẹ́ náà mi lónìí ẹni ọlọ́run bá wò láti lọ́wọ́ àlẹ́ àárọ̀ yóò dá a kọ̀ yóò dà pọ̀ o tó wá ti lè ra owó ẹ̀ yóò dà gán yóò dà gán ọlọ́run bò wá láti. ẹ wọ ọ lù. lẹ́yìn pẹ́ẹ́lí ìyá ìfọ̀ àwọn olójú tó ń ta àgbọ̀yé o ẹ̀yìn orí à tẹ́ẹ̀lì tẹ́ẹ̀lì pẹ́lẹ̀ ìjà ìjọba tó ń rẹ̀ ẹ̀yẹ ní sókè wa ó kára pàtì aṣọ ọmọ alára gbogbo à ń lò lọ ṣáàbì ojú ọ̀lẹ́kọ̀ọ́ kára abẹ́rẹ́ pa ilé abọ́rọ̀ ọ̀gbà bẹ́ẹ̀ bá wá bẹ̀rẹ̀ tán pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó bá dọ̀rọ̀ láàbọ̀ ọ̀hún tẹ̀síwájú pẹ̀lú àwọn kan mi tẹ̀yẹ ká mọ̀. Àníbà Mùsùlùmí sọ́ọ́lá àlẹ́ ìwádìí ó sọ̀rọ̀ ayé fún àyíké ọ̀gbà àwọn ẹ̀rẹ́ ẹran mẹ́rin kan bẹ̀ láàbù tètè wù fi àbọ̀ irú rẹ̀ lẹ́kọ̀ọ́ kí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ pàdé akọ. ẹni ọba fi pàdé akọ lọ ó sọ̀rọ̀ ẹ̀ láàbù tètè akọ. aláwọ̀ kọ́ni àwòrán àlùbáyé nù àwà ẹ̀ tó kẹ́ẹ̀kẹ́ ẹ̀ tó bá ti di báyìí àwọn afá yìí ní kọjá tó ní ẹ̀ níta ó ti ẹ̀ níta àbó fi fọ́pọ̀ lómi inú tí ò ní àwọn ìlú ìyọ̀dá tọ́jà pé fífọ́ lójú rẹ̀ ọ̀nà kéde kìí ṣe tó wọ́n lù rẹ̀ lù àwọn ìlẹ́lẹ́wọ̀n ìjọba tí ò ní àwọn alábìnrin àdìbá yìí inú àwọn tẹ́ẹ̀pẹ́ jíjí akọ́jú rẹ̀ ó jẹ́ irú rẹ̀ lẹ́kọ̀ọ́ àbáyé rẹ̀. والمريض أن يبين مرضها ẹran tí ń ṣe àárẹ̀ sára ibi tí sẹ́gbẹ̀ẹ́ tó bá gbà yóò fi ẹran ní ọ̀la kí n ká túntọ́túntọ́ àbí ń jábọ́lẹ̀ tàbí fi àgbéyàjọ ló bá gbẹ̀rẹ̀ lóbìnrin ìpàdé àpọ̀. wọ́n àbújá àlùbáyé ọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀ náà ní ẹran tó mú tó ṣe é ṣe mímú ndọba rẹ̀ tí máa ń lọ báyìí ìdí rẹ̀ lè wà ní kò lè lọ́wọ́ àlẹ́ bẹ̀rẹ̀ tọwọ́ tó sì hàn sẹ́yìn olù ṣe wíwé sàn sára ẹ̀ bẹ́ẹ̀ náà lè lè tó ṣe wípé nínú mọ̀dùmọ́dùn nínú egungun ẹ̀kọ́ sí mọ̀dùmọ́dùn bẹ́ẹ̀ àìtẹ̀sí ọ̀rọ̀ rẹ̀ ó di ìlú tó ti bẹ̀ àti nìkan ogun ìṣẹ́ra mi bẹ́ẹ̀ àrò tí bá àlùkí àmọ̀ lẹ́yà jù irú ẹni bá wọn àyà kú ní ìtàrí yá wọn bá tọ́ mi ọlọ́run bọ̀ wọlé àti àléébù àyàwó ni wọ́n máa ń pè lọ́dọ̀ àwọn àléébù mẹ́rẹ̀ẹ̀rin yìí ìyẹn ní aláàfíà látọ̀dọ̀ àwọn yìí látọ̀dọ̀ àwọn bàbá Muhammad àìsàn. àwọn abéyìí yàtọ̀ sí táwọn ẹ̀ máa ń fi kọ̀ tí ò sẹ́yìn sára ẹ̀ gbé bí bóyá ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ra ní ìṣòro sára ẹ̀ gbé tàbí lọ́dà kẹwàá ní bí wọn yà lè palẹ̀ yà alẹ́ nìkan kan pẹ̀lú sọ́lá lọ́sọ́lá ọ̀pọ̀ ní yàn tẹ̀lé ọ̀dà àyè olùsọ̀rọ̀ kọ̀ọ̀. kódà àwọn onímọ̀ sọ pé ẹni tí wọ́n bá tẹ̀ lọ́dà ẹran ara rẹ̀ ló dà. tẹ̀sí òògùn ẹran kan lẹ́yìn ìgbà náà ẹran tiẹ̀ yóò dùn sórí gbogbo nǹkan tọ́lọ̀ ń dájú láàyè ọ̀pọ̀ kò sì ní káwọn torí bí èèyàn ti máa ń káwọn lára àwọn èèyàn tó máa ń wá tòkè ẹran tí ẹ máa ń tó ìtàlù táwọn alágbábá ọ̀fẹ́ ẹran ilé ìgbọ́fẹ́ fi ṣùgbọ́n sí wọ́n wà máa tẹ̀ lọ́dà kó lè lòdì dára. ẹran ẹ̀yìn ẹran jẹ ẹran gan ẹgbọ́n mọ̀ pé ẹran lẹ́ran tí mò ń jẹ. yàtọ̀ sí àwọn ẹran ní ìṣẹ̀lẹ̀ pé ìjà tẹ́ ẹ jà ó sì máa bọ́ máa béèrè táwọn ẹ̀jẹ̀ ń tìṣù wà nígbà tí tí èyí bá fẹ́ yọ ọlọ́ọ̀bọ̀ ọ̀rọ̀ ẹjọ́ wa ti lè yà á pẹ̀lú ìgbọ́rọ̀ ìgbà tó kù nípa fẹ́ẹ́ ká mẹ́nu bá nípa ọ̀rọ̀ léyà àtàwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ọdún á mẹ́nu bá ní ọ̀túnla tọ́lọ̀ wọlé ẹ̀kọ́ tó já sọ ní ṣe. àti ẹ̀wọ̀n wọlé ọ̀kan tó náà wọ̀ wáyé ọlọ́run ló bá wa láti kọ̀ láti àṣẹ. Àádọ́ ọ̀sán lọ́wọ́ wa lára ọ̀sán náà. Èyí tí wọ́n yẹ ẹ̀ẹ́n àrùn àkójọpọ̀ náà ẹ̀fà ọ̀dà. lásìkò máa ní ìlú tó wà ń rọ̀ téèyàn wá sí lè bá kí gámọ̀ òun lè dàgbà torí gámọ̀ kakò lè ìmọ̀mù náà kí fún un kìí gbé yẹn lọ àyàfẹ́ tó bá jẹ́ níyà àjò fẹ́ kó sáfàrù náà ara ẹ̀yà bẹ̀rẹ̀ ti dáhùn ìyẹn tó yẹ ọba ti lè bá jámọ̀ ọba jámọ̀ tiẹ̀ gbàgbà sọ̀rọ̀ fún bá tó ní kí ọlọ́run ẹ̀jẹ̀ wà fún sọ̀rọ̀. Ah. nínú àwọn àpò yìí pé ẹni tó sọ̀rọ̀ ní ẹ̀dẹ̀ lórí ẹ̀dọ́ lágbára tó bá fi rí pé kọ́bí ó tó lé sílẹ̀ ní òkèlè sùgbọ́n ọ̀rọ̀ ọwọ́ rọ tí àní máa ṣe ká mélòó jẹ ní ẹ̀nà ìyá mélòó lọ́pọ̀ ń lọ́wọ́ rẹ̀ àdó lè tó wà á. bí abúlé ní masurú ní ọlọ́dẹ àbúrò ní abọ́ àti ọlọ́dẹ ọlọ́dẹ ara nígbà lọ́dọ̀ ọdún yà mú bẹ́ẹ̀ ní lọ́wọ́ bọ́lọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ. bẹ́ẹ̀ ní bá ti lọ lẹ́yìn ìwọ lọ́dọ̀ rẹ̀ láti lọ́kọ́ yẹn máa lé yàrá irú ní abọ́ àti ìdè òkè lọ́mọ ìdè yìí. sọ́ra yìí àwọn kẹta ń bẹ sílẹ̀ pé nítorí fáà ìta ọlọ́run tẹ́ mi wá sí gbọ́dọ̀ gbọ́dọ̀ lé àlọ́ ẹni tí ọba ilé ẹ̀kọ́ abẹ ẹni bí ọlọ́run gbà ló bá mi gbà wọ́n mi kó wá gbà wọ́n mi ọlọ́run ti rọ̀ torí bí wọ́n wá lọ bẹ̀ mi ẹnlẹ́ ti ní ìlú rẹ̀ ní wà lọ́wọ́ mi ti wọ́n yẹn lọ́wọ́ tùwárí náà wọ́n fún wọn sí ilẹ̀ náà nítorí pọ́ọ̀lù ẹ̀ ń sọ bíi ìdáàbòbò ní ẹ̀dá rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ gbà àwìn ni àwẹ̀ bó yóò dájú àwẹ̀ ní ọdún àwìn àwìn àwìn ẹnì kẹta wọn bọ̀ ọ̀dọ̀. Nah, bahasa ini ya. Manusia, oke. Okay. ṣòro ìyàwó yẹn bẹ ṣé ọjọ́ iléyà gẹ́gẹ́gẹ́ ti pẹ́ràn yẹn lọ́jọ́ yẹn tó lọ́la ju pé bá lọ́jọ́ àyà ń tòṣe ní òkúrò àbí kò sí èmi ní mẹ́ta pẹ̀lú ìyàwó alákọ̀ọ́kọ́ àbí ìdòwú ẹ̀ tó lọ́la àti àgbẹ̀ pé ọjọ́ iléyà yẹn kò lọ́jọ́ tó tóbi tó lọ́la jù lọ́dọ̀ lọ́dọ̀ ní lọ́dọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ìyẹn tí a ti sọ̀rọ̀ wà lọ sọ̀rọ̀ pé iṣẹ́ tí ìwà tẹ̀sí láwọn ọjọ́ mẹ́wọ́ yẹn wà kó lọ́lọ́ wà lọ. Ilé ìtọ́jú àbùkù bí ìṣe hírìsì hírìsì ni ojú kòkòrò àti ìparọ́jọ ọ̀dọ̀lẹ́. Ṣùgbọ́n tí kò bá wá lọ sí lọ́jọ́ léyà ọba àyè ọba àyè ìyẹn lè pa nàìjà kò ṣe. Nítorí lábàá tó àlọ́ àpá ìlú ayé àwọn òṣèlú ọbẹ̀ pẹ̀lú ọjọ́ alákọ̀ọ́sẹ̀ ọbẹ̀ lẹ́yìn tẹ̀lẹ̀ yóò wá ẹjọ́ mẹ́rin pẹ̀lú ọjọ́ ìṣèkọ́jọ́ tó wà tó lára àti àlejò ẹnìkẹ́ni. wàhálà sọ̀rọ̀ bọ́yá ìrẹ́ pàwọ́ àdúgbò sí. wọ́n á yà á yẹ lọ́wọ́ èèyàn lè fi jẹ èèyàn lè fi palẹ̀ àmọ̀sọ rẹ̀ ìwọ́n tó bá náà wọn alápàtà gidi tó kú dòdì ẹ̀mọ́ ló lè yá inú wọn lọ́wọ́ wọn mọ̀ òní lè fi hàn yìnbọn mọ̀ mo mẹ kò sí màá lòdì lè yàrá láyé owó mọ̀ lónìí kan wọn dà kó sí lòdì lè yàrá tó lóun yà nígbà wọn sì jọ lọ́wọ́ ó jọ lọ́wọ́ lórí ìwọ̀ owó òkú ní báyìí tí wọn náà mú kàn láti ẹ̀dá ẹ̀wọ̀ lọ́la àwọn ọ̀dà kọjá lọ́la òun wọn á bọ̀ lọ́wọ́ fún lọ́wọ́ tí mo mú nígbà tó lè dá wọn. ọlọ́run ọlọ́run. Aa ah. wọ́n yẹ sàánú náà kà máa sáyé ń fi kúnà ọlọ́ọ̀ni pé ìlà wa. Wọ́n á wọ́n lé lè gbé kí káwọn ọmọ Ó fi ìtumọ̀ àlàáfò yẹn ìjẹ́ni ní ẹ̀rọ ọdún gbogbo bẹ́ẹ̀ pẹ̀lú eré ní àbẹ̀bẹ̀ èdè ìjẹ́ náà tó yẹ kọ́. ìdí òde gbogbo rẹ̀ ní ẹ̀rọ ayé gbogbo kò ní jà àpò. sára ẹ̀ ní mo ti jẹ́ bẹ̀rẹ̀ àwọn ilé ìjà ìjẹ́ ti jà àpò. sọdí ẹ̀rọ bá ti sà á yóò kọ́kọ́ yóò kọ́kọ́ ti wà lára rẹ̀. sí ara yẹn tí ẹ bá bá fẹ́ sọ̀rọ̀ ọdún lè máa lọ sí sára yàtí ẹ fẹ́ sọ̀rọ̀ ọdún lè máa bẹ́ẹ̀ pé ìyàwó lè jẹ́ sábà bí àti dídá wa. ṣùgbọ́n yà ọkọ̀ dáhùn mùsùlùmí tí òrí jọ jẹ lọ́jọ́ náà tá a jẹ o. ọ̀yà tẹ́ni nọ́mbà tó lè fẹ́. ó ṣe jẹ́ pé ló ṣe ń kọ́ ọmọ sí ìjà ó lè fi ààrẹ bẹ́ẹ̀ ló lè lè lọ ọdún sí ìjà ó fi jáde ọmọ lọ sí òun lọ́dọ̀ àwọn babaláwo irú òun ò ní lọ́nà sílẹ̀ tẹ́tẹ̀ bá ń bọ̀ irú òun.

o ti sọ̀dájọ́ ọjọ́ òkè ọ̀sọ̀dájọ́ ọ̀kan fún ara rẹ̀ bèrè ìdájọ́ mi kò sí wàhálà ẹnì yẹn ha méjì lọ́rọ̀ nínú kọjá pé ó ṣe nǹkan yẹn ìgbà àwọn ló àwọn ọmọ náà bí náà èmi ní wọ́n fi sọ̀rọ̀ òun òun ọ̀dẹ̀ bá wọn sẹ́gbọ́ òun ọ̀bá wọn lọ ibi kí ní àwọn ohun òsìgbọ̀ ọ̀gbún ohun òsìgbọ̀ ẹtí jẹ́ ẹ̀jẹ̀ ó sì tún láwọn àfa àgbàgbẹ́ tó fún wájú wájú pé bí ẹ ọmọkùnrin ò tó ìbáwọn àgbà ní àwọn àlàkájá tó máa ti bẹ́ẹ̀ sí ìbúlẹ́nu ní àtòbí àgbà àlàkàwà ọ̀hún bẹ́ẹ̀ bí àwọn bẹ̀rẹ̀ abẹ́ ẹ̀rọ̀ bí wọ́n kó pẹ̀lú lókà àbíkà tó dáná kula lórí òun yìí lọ́wọ́ ní àti oṣù wáyé. Àá síbẹ̀ náà ibẹ̀ kọ́. Ìjà kù, ẹni tí wọ́n tún máa ń tó àkájá àwọn ọ̀sán náà tó àkájá ní ìlú ìlú ìlú ìlú tó àkájá ní ìlú àkájá. Ẹni tí wọ́n wá jẹ́ rẹ̀ lọ́wọ́ ṣé yóò tún ní lọ́wọ́ ìjọba àti àwọn ìṣòro ọ̀sán lọ́wọ́ àwọn mẹ́ta ìyá lára àti àwọn ní abá àyẹ̀ ní ìgbà abá àbára rẹ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ ní ìgbà tí ìmọ̀ tó wọlé lọ́wọ́ nígbà tí ìyá wà lẹ̀ ọ̀dà àbá yìí má lọ. o tó bí o tó wúlò yìí wá lọ bẹ́ẹ̀ tó ti di dáadáa. bí a yìí tẹ̀lé kí ẹ tó rí ẹ̀ ká tó lè mú bá kí èkó yìí wọlé lọ́wọ́ ọmọ ara àbúdá àwùjọ báyìí inú tó yẹ pé nínú ti wá náà àwọn míín náà ń bí àwọn aburú mi wọlé láfa bẹ́ẹ̀ pé àwọn tó ń kíá kìí ṣe oníṣègùn bílẹ̀ náà lè fi sáà sẹ́ńtà ìjọba bá wá jẹ́ lórí ìjọba yìí àwọn olùmọ̀ òwe nígbà táwọn ìwà wá jẹ́ lọ́dọ̀ lọ ìgbó olóògbé kìí ṣẹ̀dá rẹ̀ yóò ní gbogbo nǹkan lọ́wọ́ sí ìgbà láti tọ́jú. wọ́n ní ní gbogbo àìsàn àyè máa wọn àyè máa wọn pẹ̀lú ìlànà ìṣe àti ìṣe ọlọ́run tá wà lẹ̀. tí máa dánu tọ́lọ̀ nǹkan ọ̀sà kò lóbi fún wa tọ́lọ̀ má di àtọ́rí tí a jẹ tábà ń ká jẹ jẹ lọ́sàn-án. sọ

wọn á gbọ́ láì ṣe bá a nítorí yọkù wa ọlọ́run kò sí náà láti tẹ́lẹ̀ kàtó náà wọ́n lè ṣàkóso náà náà. àmọ́ ìdílé ṣàkóso nígbà tá a bá dé igbó láti ìgbé náà yá ọlọ́run bẹ̀rẹ̀ náà sùhánù tàbá ọmọ hàmì sàkànnà rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ náà wọ̀ ẹ̀ máa ẹ mara sọdún ẹ mara bàtà ẹ rà jù náà ọ ọlọ́run wà láti ní sọ fáńtà lọ́wọ́.